قبل تعدون نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فنحن من ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن ولا يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار بارك الله فيكم قولوا بارك الله فيكم نعم ẹni tí ó ní wọn àtàwọn kò jáde báyìí nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa òun náà ni àtọ́líbá àìsá àbí òun السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اسمي عائشة حبيب أنا تلميذة في مدرسة الأنصار السنة الإسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن هالئتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين وقل إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب عليم تدمر كل شيء بأمر ربها فعزبه لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعا وأبصارا وأفئدة ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا يستهزئون قولوا بارك الله فيك نعم èyí tí ó tó wá kàn ní inú ètò báyìí ní àìnígbára wa ní àsìkò òun náà ni mọ̀hádọ́rọ̀ láti ẹnu àwọn ṣéèkù wa al-imam abdulhakim abdulrahim al-kutubi hafizahullahu ta'ala àti rin wọlé ní lórí súnà nabi muhammad sallallahu alaihi wasallam àpadà sí agbórú ọlọ́májú gbé bá wọn wọlá al-qur'an al-karim nǹkan tí wọ́n fẹ́ tó bá bá sọ̀rọ̀ lé lórí òun náà ni ọ̀rọ̀ nípa empowerment kí ni pàtàkì empowerment ní àwùjọ kí ni àwọn àǹfààní tó wà ń bẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ káwọn olówó máa ṣe lórí àwọn mẹ̀kúnnù ní àwùjọ gbogbo ẹ̀ náà ni wọ́n bá sọ̀rọ̀ ní ipa ẹ̀ ọlọ́run àsọyé arífikí àsọyé ọlọ́dàkùn jogún ẹ̀ fún wọn àwa náà tí yá gbọ́ lẹ́nu wọn arífikí àgbọ́yé náà kọ́nàdàkùn jogún ẹ̀ fún ẹnìkan kan wa sọ́rí yàtọ̀fà Okay.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 أشهد الصلاة والسلام على نبوة محمد صلى الله عليه وسلم لا دا الصلاة كما باو على إلي النبي أتي صحابة àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa ìkàlẹ̀ gbogbo àwọn tí a pè tí wọ́n ti wá kò sẹ́ni táàpì táwà ní àwọn akáwẹ̀ ní táàpì tí wọ́n wá kò sẹ́ni táàpì torí pé tó bá yẹ mú yàn gbé kéde bọ́ta ó ti kú òní pé apẹ̀yàn ó ti dípa pé gbogbo ẹ̀jọba wa gbogbo wájú kú iná làpè àti pé ẹ ọlọ́mọ sábà wa sọ ilé sọ lórí amọ̀lẹ́rì wíwá yín ó sì kún wa lójú púpọ̀ ọlọ́mọ sábà wa sọ kálukú náà lẹ́sùn lórí. àwọn àlùfáà wa jankan-jankan tí wọ́n tó wá ń bẹ níkàlẹ̀ ọlọ́mọ sábà wa sọ ilé sọ lórí. àwọn àlùfáà wa àwọn bàbá wa jùmọ̀ra àwọn náà sábà wí níbàwọ̀n.

nǹkan méjì náà ní gbogbo ìdarí lórí gbogbo ìdáwọn ọmọdé tí ó ń di látàárọ̀ àwọn náà ṣe tí wọ́n ní o akàṣètè pé ìgbà tètò kìí bẹ̀rẹ̀ torí mo ní ọmọ pé ètò yìí ṣètò àwọn ọmọ ilé kéwú àmọ́ ti láwọn ọmọ kéwú ṣe ń bẹ ń bílẹ̀ mi ni pé nǹkan méjì ni àwọn ọmọ gbogbo àwọn àlùfáà tí ó kọ wọn lé kéwú gbogbo wa náà làbẹ́ ń bí ilé mi òṣèlú tí ó kọ wọn lé kéwú náà ẹ̀gbẹ́jọ́ òṣèlú yẹn bí ẹ bá tí ò bá ti ó ní aláǹgbá ní ọkọ̀ yàn àwọn aláǹgbá lè wá mọ̀ wí aláwọn aláǹgbá ò kọ́ sí ó débi táwọn aláǹgbó bá wa tí wọ́n kọ̀ wọ́n sí ó tọ̀ nígbà tí òṣù wá sílẹ̀ ṣe tó ń pọ̀ mọ̀ bọ̀ wá ẹ̀sìn kejì náà ṣe wá wà mí ni pé kò sójú tiwọn náà káwọn náà wá kẹ́kọ̀ọ́ ní gbogbo yìí tó ráńtà àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan tí ó wúlò fáwọn náà lọ́jọ́ ọ̀la ìdínà òkàn ọmọ tí ó òkàn gbogbo sáńtì ládàárọ̀ ọlọ́mọ tí ó dé òkàn onígun kan fẹ́ bá bẹ́ẹ̀ ṣe ní ìjọba agbẹ́dẹ̀ yányá àwọn bá ṣíkú bá ń bẹ ẹ̀mọ̀ ìṣòwò tó lò yín bí ó bá dálẹ́kù níjọ tí ó lè kí ó bá dé èèyàn mọ́ kí ó lè níjọ náà tó ká méjì nìdókó ìdálé lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní ìlú láàrin bí ọgbọ̀n ṣẹ́jú náà ní ètò àkọ́kọ́ lò ètò ẹlẹ́ẹ̀kejì àwọn kẹsíẹ̀ ti níwájú wa yìí tí wọ́n ní àmánà ní lọ́wọ́ tá a ti gbọdọ̀ bọ́ pábọ́sẹ̀ kú ní àmàlà náà bàbá fẹ́ jẹ́ ìjọ mi ìlànà ìyá náà ìdínú làṣẹ. àwọn tó ń sọ pé lẹ́ wọ́n ti sọ fún wa náà nù pé ṣé àfẹ́kẹ́ ọmọ gbé fáwọn èèyàn nìkan bí ò bá jẹ́ bẹ́ẹ̀ àfẹ́kẹ́ máa ṣe irú nǹkan báyìí ẹni tó bá mọ̀ nìkan nìkan mọ̀ àkàmọ́ ti àwọn èèyàn individually ẹ̀wá nǹkan báyìí mẹ́lẹ̀ á sì gbèrè wọn ẹlòmíràn onímọ̀ ọ̀gá pàápàá amẹ́tò kan bẹ tó wá wò sí ká fi kún lé yìí àwọn yóò náà fà àríkọ́ náà fẹ́ ṣe wọn lè bá wa sí ẹwájú wa àtìkún wọn ní kìí ṣe torí tàwọn fún ó dàbí ti torí àwọn tí nǹkan ló lè lọ sí lọ́dọ̀ báwọn èèyàn kan bẹ wọn lówó jà wọn lọ àwọn tó ṣe kíní yìí ọ̀nà ẹgbẹ́ lọ́wọ́ ìyọ̀ lọ péré náà ni wọ́n lè sọ̀rọ̀ èèyàn kan péré náà ní ṣe gbogbo ìdáwó yìí ọlọ́wọ́ kan wá ń bẹ òun gan mọ̀ pé wọ́n lè ra òun gan tuntun tó ní àmọ́ wọn mọ̀rún kan báyìí pé á ń gbà bẹ́ẹ̀ bá ń ṣe wá àti bẹ́ẹ̀ tán tó kojú ara wọn náà bóyá oru kálukú ló wù. ẹ̀dá gbogbo gbogbo wa ò bá tẹ̀ wá mọ́ àwọn àtàǹbẹ̀ ládùúgbò yìí ṣebí nnpc ṣe fẹ́ fún àbí mẹ́fẹ̀ẹ́ nínú ẹlẹ́gbẹ̀ẹ́ wa yìí amọ̀rú àwọn tí wọ́n bẹ́ẹ̀ amọ̀rú jẹ́rò ní ìgbà mi amọ̀rú ní wọlé bẹ́ẹ̀ lómi amọ̀rú ọkọ̀ jẹ́rò ní ìgbà àwọn wá ní ká ṣe é kó mú ìdánilẹ́kọ̀ọ́ dání kó bọ́ gbangba látara bẹ́ẹ̀ àwọn èèyàn kó kọ́ ẹ̀kọ́ ìdíta ṣíṣe lé ìgbà ìgbà èyí kọ́ làkọ́kọ́ bà tó rí kódà àwọn àbáni tó ju báyìí lọ àgbẹ̀yẹ̀ ti jẹ́yà yìí tó à ń sọ yìí ká lè mọ̀dí tóbi ní báyìí o tọ̀ inú wa ń sọ yìí torí ìdí ẹlòmíì náà tí ó wá rú pé ọlọ́ọ̀dúnwá ti bẹ̀rẹ̀ mọ́kùnrin ọlọ́mọdà tẹ́lómi wa ẹ̀ta fi mi náà nọ́mbà rẹ̀ èmi kọ́ o aláì odò ránṣẹ́ lásán lè mi fàmà ánà ìlà zero sunugọ́ ni káàkà rán mi jẹ́ ni kò jíjẹ́ lásán ni mi kí n sì dìlíbà mẹ́sẹ̀jì jẹ́ sì pélé mi lọ́wọ́ náà rèé ọlọ́pàá sáà bá wa ṣe gbogbo ẹ̀ náà ní rọ́ọ̀lù. ìdánilẹ́kọ̀ọ́ wa mo wá rò ó pé ó yẹ ká jẹ́ kó lọ láwọn àgbègbè kan àwọn ẹni yìí láwọn fẹ́ empowerment through food distribution ẹni pẹ́lẹ́kẹ̀ àwọn mẹ́fẹ́ sí ń jẹ́ give away give away òun fún níbo ti jẹ́ o nínú Ramadan alhaji wa kan òun ibẹ̀ dákọ̀ wọn àmọ́ lọ́wọ́ jẹ́ padà sí ibi tí ìdákọ̀ wọn jọ kan Ramadan tó lọ wọ́n ti bẹ́ẹ̀ wọ́n tó wá ti bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n èyí tó lọ ọ̀pọ̀lọpọ̀ tó lọ owó tó ń ná sí wọn ayá ìdí àjọ ní five hundred thousand naira tásàlì àmọ́ fún àwọn èèyàn ẹmọ gbà béèrè ìbéèrè wọ́n wá ní àfá ìbéèrè tí wọ́n lè ìbéèrè tí ó gbọ́rọ̀ dé o ẹba ṣe ní rírọ̀ báwọn èèyàn ní káwọn lè jẹ́ kó ní àǹfààní fún Islam àwọn àti bẹ́ẹ̀ lọ́dún ní owó wa mú lẹ̀ àwọn náà jọ kọ́ ike àyè méjì fúgá orí àǹtọ́wà àti káàkiri ìwé wá láti tó tán kó kalẹ̀ nínú ọjọ́ bí ẹlá rí ṣe ọjọ́ kan péré láti fi ṣe owó ní wà fún lẹ̀. ìfà ètò ilé ìwà ṣe wà fún wọn bí ẹmọ́gbàgbé owó jọ ti kú wọlé. èmi jẹ́ bó ti lọ́nu àkúgbọ́ lọ́wọ́ ọmọ ìyá sí ibi wájú ọlọ́run. aláwọ̀ òwe yá ti lójú nǹkan mí ni. àmì mà àgbọ̀gbọ̀ lójú nǹkan mí. wọ́n bá gbé irú nǹkan báyìí kalẹ̀

ẹ̀sìn tó gbógun ti bóòlù máa nábì ádámù sí ní tùsí tó tó ìsìláàmù kò sí gbogbo ọ̀nà ẹni pé ìjọba nàìjíríà ní tuntun sọ́lá wọn bá jà lọ bí àwọn fẹ́ bá kọ́ bá ti dà wọ́n gbé láti fi corruption so wọ́n sì tàwọn iṣẹ́ kan táláwọn ní òun mọ̀ tàwọn ìnáwó kan fáwọn èèyàn àmọ́ wọ́n kó owó jáde sí ọlọ́run wọn bí tí ń wọlé sí i tọ́ ìsìláàmù wá ní ètò tó pọ̀ tó là kalẹ̀ fáwọn tí wọ́n bá ní kí ó lè máa jẹ́ àánú fún gbogbo àwọn ọmọ ànábì àdámọ̀ amáwọn tó ní ní òṣè bẹ́ẹ̀ náà ẹwù àbàjẹ́ ti wá pọ̀ láwùjọ wọ́n mú ilé ilé sí ojú orí èèyàn wọ́n mú ilé ilé sí ojú apá èèyàn wọ́n mú ilé ilé sí ó tẹ́jẹ̀ẹ́lẹ́ nítorí ní ìlú ìnáà níbi ìjẹ ìlú yìí nìsàn ló máa bá àpá àbáàbáàsì àbáàbáàsìkọ́ àbáàbáàsì lọ́yọ́ àwọn àbáàbá ní lórúkọ jẹ́ àbá wọ́n mọ̀ jẹ́ kójú ọmọ ìyàn gan láti mọ̀ jẹ́ àbá nígbà wọ́n mú àbáàbáàsì ọmọ ọlọ́mọ báràká kọ́lọ́kọ́ mú ọmọbìnrin báràká ó sì mú báràká gbé orí báràká ó kó báràká yẹlẹyẹlẹ kí ló fi ń wá ìfowó gbogbo àwọn ọmọ ọ̀dọ́ wọn yọ ọmọ yahoo kalẹ̀ kí ló fà á kí ló ń wá ọ̀wọ̀ ìbàjẹ́ ìwà gbalé ògbòdè ògbọ́dẹ̀ ògbàgbàgbà tẹ́lí lára tó fà á ní àìmójútó ti Islam ní àmójútó tẹ́lá àwọn tẹ́ ní o tẹ́lá tójú ṣe ti Islam nìkan ṣe wọ́n ti jẹ́ kó bí ìkanra sọ́dọ̀ àwọn ẹni tí ò ní mo fẹ́ fún wa láwọn àpèjúwe kan tẹ́lá wa tọ́lọ̀ wọn lálámbà ní à ń ṣe bá ń gbòòrò kan káàkiri láì nígbà kan máa repo sí i náà ń pè mọ́tò. ẹlòmíì ó kàn ẹ kàn máa tọ́ náà ni o ẹ kàn rí pé inú kan bí bẹ́yìn tó wà mọ́tò inú kan yìí ni wọ́n bí náà tẹ́ bá tan ọ̀nù jù èwo ní gan èwo ní àwọn olówó gbó èwo ní alójú ah, mo tẹ ọ̀nù bọ́ bá fẹ́ dára nìkan sàmì jù lára ah, yóò sọ gbogbo ọ̀rọ̀ sáré owó tí mo gbọ́dọ̀ ní nítorí kẹjú wá gún mọ́tò táwọn òwò agún òṣèlú náà àbá bẹ́ẹ̀ ni ó mọ̀ ju ra báyìí bí àwọn ìyá wa àbá ọ̀rọ̀ àwọn àwùjọ wọn àgbàràn kan ti wá gbé mọ́tò jáde gbogbo ẹwà ní ìsára kalẹ̀ kí ló bí gbogbo kiri ìlé pé àwọn tí wọ́n ní nínú wa wọ́n ti bọ́lọ̀ ní ìgbà wọn ti má àmàdúgbọ́lọ́dọ̀ ọlọ́pàá a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lára pé ojú ọmọ ìnábì ádámù ti wá ńlá àti oṣọ tí olóbíwà àwọn ìjòkó Islam wá jẹ́ àwọn ọ̀nà kankanlẹ̀ à ń rọ tọrọ wà wọn ọlọ́run wa ọlọ́run lára ọmọ ìsìláàmù la àwọn ọ̀nà kan lẹ̀ tí gbogbo ayé bá tọ́ ní ọ̀nà ìwòlẹ́sọ lóṣù mọ́ lórí rẹ̀. olùsí ó wà máa wà níwà pé bọ́lá ọ̀tá ti fẹ́ kó wá. amárù yìí máa ń dààmú ara wa káàkiri ká dúdú ológun owó yìí. ẹlòmíì tí ó ṣògùn owó gan ń bẹ lẹ́mìí rẹ̀ nǹkan bá àti gbọ́n wá bá wù yẹ. kódà ẹlòmíì kì kìrìjì ló ṣe mí láì sí ìṣẹ̀lù nínú bí ìbá ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run tó tẹ̀lé ìbẹ̀rẹ̀ ní àfá ìbẹ̀rẹ̀ ní ṣe iṣẹ́ àfá ọ̀rọ̀ ìyàtọ̀ ìdàkà tí mo pè jọba ìsìláàmù kọ́kọ́ ṣe kílé kan lọ́rọ̀ fún lọ́rọ̀ èèyàn fún gbogbo àwọn tó lówó pé gbogbo tẹ́ bá ti lówó ẹ̀ máa yọ dàda. gbogbo tẹ́ bá ti lówó kí ló ní ká máa ṣe ẹ̀ máa yọ dàda. ẹ wá wòran o. ọlọ́run wá ìjàká yẹn ní tí yọ kò yẹ ká bá wọn bí tí wó ti sọ kodò kan wá ní kí ló dé tó ní ah, ọlọ́run gba ìbá yìí mi ni fún wa olówó tó bá ní one million naira ní kò yọ zàká à ń bọ̀ wá ní sọ́ọ̀bù àmọ́lé a lè wọ gbogbo ẹ̀ púpọ̀ àmọ́ fún wa lápòjú ìtọ́nà ní ayọ̀ pé kò ní nínú one million naira ọlọ́ọ̀níwò olówó ká tó lè gbà pé ọlè yọnu owó ma sanwó bá gbogbo bùkátà rẹ̀ lẹ́yìn ọdún kan tí owó ń bá tó wá ń kù lọ́wọ́ rẹ̀ ó yẹ kángbà wa lẹ́yìn ọdún kan tí owó ń kù lọ́wọ́ rẹ̀ tó ti bùkátà ọlọ́ọ̀dẹ́ gbogbo dúkìá rẹ̀ tó bá ní gbogbo owó tó lé o bóyá ọjọ́ ní góòlù náà pamọ́ lọ́mọ wọ́ọ̀dù rẹ̀ ọwọ́ àti gbogbo ẹ̀pọ̀ ó wá jẹ́ one million naira ọlọ́ọ̀dẹ́ ya dá aṣọ náà ogójì ọ̀nà kí lápẹ́ náà mọ́ ọ̀nà ogójì tó bá dá aṣọ náà ogójì ọlọ́ọ̀dẹ́ ìdá kan mọ́ ẹ̀ one million naira ẹ̀rọ gbogbo ẹni bá ní fóònù ògbójáde ẹ̀rọ bá ti ṣe o. bẹ́ẹ̀ bá dá aṣọ náà kò twenty naira lọ inú gbogbo ìjọba twenty five thousand naira ẹ dàpọ̀ ẹni ó ní one million lọ́wọ́ ẹ má jà pé lówó dàkà mẹ́rin fún twenty wá sọnù lọ́wọ́ rẹ̀ nù one million èyí àti wá bá lẹ́nu ọ̀nà mọ́sálásí wá yà yìí ìwà ń sùn gbé <laughs> ìtàgé ìwọ́n sábà fún alájùwájú àfáàjú òjì alájì kan ṣe mí ah, kí ló ṣe yíká ah, alájì àní mo ní wọ́n mílọ̀ lọ́wọ́ tí ó ti pẹ́ ìtàkọ́jì mọ́nà tó rẹ̀ àrájẹ̀láwọ̀ ah. kí lẹ́ẹ̀ṣì mú rẹ̀ níwẹ̀ àrájẹ̀láwọ̀ ní nǹkan yọ orí rẹ̀ jà wọ́n ní wọ́n mílọ̀ tó gbẹ́ta lọ tó ní pé kìí ní sunkún èyí mà fẹ́ bó bá wárú yàí tí sunkún nìtò àwátá ní wọ́n mílọ̀ látàrí àpọ̀jú yàí àásọ fún wọn ní pé orí rẹ̀ dá wọ́n ní ìwọ́n sunkún ebi kò lọ́dẹ́ tààzọ̀ lọ́wọ́ wọ́n wá sunkún ọgbẹ́ ìdájọ́ àpapọ̀ wọ́n lọ́dẹ́ kí kan rí bá ń bẹ̀rẹ̀ ní kí ó lẹ́ ààrẹ tí ó sọ nu wa pé ẹ̀dàkùn ẹ̀mẹ́jà wọkùnrin náà bóyá ká ti lọ sẹ́ńtájìkì ní yàbá o tẹ́bí nǹkan ò bá máa ń ṣe ọpọlọ rẹ̀ kò ní ní one million kó máa sówó lórí ìtọ́nà wa ní kólówó yọnu ẹ̀dàkùn ṣe ó pọ̀ ẹ̀ máa wò ó twenty five thousand dollars wá ní kó yọ àwa táwa wá kù díẹ̀ lọ́dọ̀ ní ti naira ní fún àwa a wá tó wa kan wá kó just twenty five thousand naira wà láì lọ́wọ́ kó lẹ́lò ní ìlọ́wọ́ bùkátà oṣù kan ti pé tó lẹ́lò ní ìbẹ̀ ń lọ bí iṣẹ́ nínú ní ẹlòmíràn ju fifteen thousand naira sálárò yìí ló ní òjú twenty thousand naira lọ sálárì ẹ̀rọ yóò ju twenty five thousand naira ń lọ kẹ wá kó twenty five thousand naira fóun nìkan owó ọjà ìlú oṣù mélòó nù ó ní yóò ṣùgbọ́n ẹ̀rẹ́ kù yóò gbọ́ nǹkan lára yóò ní gbọ́ lára rẹ̀ ẹ bá dẹ́ ṣe parí mú ẹwà kó one naira fóun nìkan níbi ìgbà ten owó oṣù yóò tún wọ́n mọ́tò nínú tẹ́gbẹ́ta títí o eléyìí ní ìsìnkò sí wọ́n mọ́tò ah, ẹ̀sẹ̀ púpọ̀ inú tẹ́gbẹ́ta títí àti tẹ́ta nígbà yóò wọ́n mọ́tò nú ẹ̀ èyí jẹ́ kó lè lọ́wọ́ láìgbé láìfà ẹ̀dàkùn yóò bí nǹkan sí lára bí òní fi sí lára ẹ̀yin olówó wa nítọ́nà ni ẹyí ọfà wa láìní kò tún kankan ẹyí akaramba nínú ẹwà bọ̀ sílẹ̀ bí ẹ̀ bá wá ní 2 million yóò tó yọ 100,000 bí ẹ̀ bá ní 4 million yóò tó yọ sorry two million fifty thousand naira ah, ẹ má fi mú mo two million yóò yọ ló fifty thousand four million èló ni ó yọ one hundred naira kù ẹni tó ní four million tó wá yọ hundred thousand naira péré kò ní ẹ tó náwó eight million èló ni ó yọ two hundred thousand naira dákun two hundred thousand naira ń gbọ́n ká kó múrù mi nísìnyí mo mọ ṣẹ́ńtì fi ṣe pé yóò mọ owó díẹ̀ díẹ̀ wá ní. gbogbo awa ni bàbá pọ̀ a ẹ wá wo iye olówó wa náà mọ ẹlòmíì mọ́tò gún owó ọ̀sìn fifteen million naira gún thirty million naira owó àwa tálíkà bẹ fi ọ̀tọ̀ bá kó wa láti owó wa ní. ẹ wá gbọ́dọ̀ wá sí ọ̀rọ̀ parí pé owó abẹ́ fi lé àwọn èèyàn oúnjẹ ní ọmọ náà. ọlọ́run wá ní ìnáma sọ̀dà kọrọ àyàfẹ́ ìbá ṣe nílùú fòkọrọ yìí wà ní masakina wà láàmì nínà àléhà wà fi rí kọ́ọ̀bì wà ní mọ̀ sẹ́rí mo fẹ́ mú bẹ̀ níbi ọlọ́wọ́ ọba àwọn mẹ́jọ ta a fẹ́ mẹ́wù ìdàkájú ayélujára gbogbo ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ ọmọ àtẹ́jọ́ adámọ̀ ní bẹ́ẹ̀ gbogbo ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ àǹfààní ta yóò jẹ́ àǹfààní adámọ̀ wà sí ní láì tó wà ń bẹ́ẹ̀ kí kọ́ mọ́sálásí owó ọlọ́run ní kèsì mọ́sálásí lónìí owó wà fi ṣẹ̀bí nìlà àwọn mùsùlùmí tó ń bẹ lójú ogun kán lè rógun jà dáadáa àwọn ni wà fi ṣẹ̀bí nìlà kìí ṣe kí agbọ́nà kọ́ mọ́sálásí kẹ máa tó wò làkárẹ̀ irọ́ ẹ wo owó mi ìfi kọ́ mọ́sálásí àdébẹ̀ ọ̀nà tíṣẹ̀ ní àgbà ẹ̀fẹ́ kọ́ mọ́sálásí ọ̀nà ọ̀tọ̀ ni. owó tẹ bá gbà lọ́wọ́ àwọn olówó àwa aláìní náà ní ká gbà á àwa la láti sọ pé ẹ̀yin tẹ́ lówó tó wò yí wo zakatẹ́ ìjọ owó àwọn atálíkà ń bẹ lọ́wọ́ yín ọlọ́run sì dìde lómi ìdàgbàsí yàmà ẹ kówó wa jáde o jẹ́mọ́ ẹ bá wíbẹ̀ pé ẹ kówó wa jáde o ẹ kówó wa jáde ẹ ṣe ọ̀nà ọmọ ẹ ni ẹ sanwó wa fún wa o bẹ́ẹ̀ ẹrúwò ó dà gẹ́gẹ́ bí ìtẹ́kínà ń pè kí ní láàrin ẹ̀rìn yìí ni kẹ́ẹ̀ wọ́n ní ní orílẹ̀ Yorùbá ìlà àti gbọ́ ọgbẹ́ ìpínlẹ̀ ẹran báyìí lẹ́kùn òróòró papọ̀ mẹ́ran wọ́n ní gbogbo ẹran bàjẹ́ jẹ́ni bọ́wọ́ ti mọ kékeré o tó lówó bá jẹ́ mọ́nú owó rẹ̀ ó ṣàbáwò náà ní ìdàgbàsí yàrá yóò ti àbábọ̀ kó o lówó láyé bí ò ìgbà ọlọ́run jíwọ̀n ìyà tó wọ́n fi jẹ ní tó yẹ kó jọ zàkábà wà tánìkà tí ò jọ ìyà náà lè débi pé bí ìgbà tí wọ́n mọ̀ sí ayọ́nù lọ lára báyìí nítorí kí o ọ̀nà àkọ́kọ́ nù tíṣẹ̀ ní àkọ́kọ́ fi hàn wá kí ó bá kú díẹ̀ ṣé pé káwọn olówó bá ń yọ tí wọn ẹwà dúró olówó ní mẹ́lú ẹwọ́ irú Dangote nílùú kí Dangote bá lóun fẹ́ yọ zàká ẹ̀ mọye tí ó jẹ ni kan wá náà pẹ́ báwa aláìní ẹ̀ mọye àwa ní àgbà ẹ̀jẹ̀ Muhammadu Buhari ó lóun fẹ́ yọ zàká Tinubu kí ló kọ́ wọn aṣíwájú lóun fẹ́ yọ zara tí lòun fẹ́ yọ zàká ẹmọdá kọ gbọ́ àwọn tẹ́yìn náà mọ̀ pé kíníkà bílíọ̀n kíníkà bílíọ̀n kíníkà pé ìkànnà ní wáyé sí bílíọ̀n kan láti méje lónìí mi ẹgbà àwọn nìkan bá kó 80 bílíọ̀n gbogbo owó gbogbo wa àwa ló ti ń ta wá ẹwà gbádùn bí wọn bẹ́ẹ̀ ṣẹ́rí àwọn àtàwọn tó gbá tó gbánu ẹmọ́jẹ̀ ń tẹ̀yìn àwọn èèyàn kan bẹ inú àdúgbò yìí láàjọ ń gbé agbára rẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn inú àdúgbò yìí àjọ ń gbé àjọ ń sùn ní àjọ máa pàdé ní landlord association meeting yóò sì jòkó ó lè wọ jàlájà àbí tèmi náà ẹ wàá sí bíbí mi sínú bíi tèmi lòun náà ó sì yàtọ̀ lẹ́nu òun náà máa ń tó wọ́n gbogbo orú wọn báwọn lọ́lọ́wọ́ fún bíjọ ní ìdàlù ìyá àmà torí tí gbogbo wọn bá pọ̀ tí ń bẹ lọ́wọ́ wọn jáde àwọn atálíkà àlejẹ́gẹ́ ní àlejò ọ̀nà àkọ́kọ́ títẹ̀lé àfi gbógun ta ìní láwùjọ ó ní táǹpì ní àwùkọ́ kí mo gbéjọ mọ́ àwùkọ́ jámọ́rò àlùwà ìtàǹpì ní àlùwà kù ní ẹ̀dẹ̀wẹ́ ìjúmọ̀ rẹ̀ ń ṣẹlẹ̀ àti pé tàbíṣù làásùlì wà tàbíṣù lọ́fà èyí ò dúkìá awa ti tàbíṣù rẹ̀ pé èmi náà mo sì ní nǹkan mi ò wá kí ni wàtàkù bí ìlú ẹ̀lú máa ń fà á ayùwà èmi mo ní kíní yóò káwá ní àmọ́ gbogbo àǹfààní tí kíní yóò wọ́n bí ojúlẹ̀ fáwọn òṣèlú oríṣiríṣi ọ̀nà wa ni Islam fi encourage àwọn tí wọ́n bá ní ìyẹn nílẹ̀ fi jẹ́ ẹ̀ka yóò sì fi ṣe endowment pé ilẹ̀ yìí mo gbé ilẹ̀ fún lọ. òun nínú dúkìá rẹ̀ ló wà àmọ́ ó ti kú òun dúkìá tó mọ̀ ń jogún ó ti du dúkìá tó lọ. ó wá lè sílẹ̀ pẹ̀tọ̀ ẹ lọ rèé dáko mbẹ̀ ni o gbogbo nǹkan oko tí ń bá wá ń jáde bẹ́ẹ̀ ẹ máa máa ń pè máa wà láì. wọ́n pe kíní kan ní dúró àìtàn ìyẹn lè ẹwọ́ wúlé tí ń bẹ lẹ́yìn wáyé ilé fẹ́sùn àfẹ́sùn wáyé èyí wàá kọ́ wẹ̀ kalẹ̀ ó lè ó lè kojú lé mẹ́ẹ̀ẹ́dógún yóò kọ́ yàrá lọ yóò wá wá yá àfa àti wọn àpẹẹrẹ láàmú náà ẹgbà ilé yìí wákò ní ẹ̀ndáwọ́mẹ́ntì ní gbogbo àwọn tẹ bá mọ̀ pálá ìní ni wọ́n àwọn nìkan máa wá gbé bẹ́ẹ̀ lọ́bẹ̀ẹ́ ní owó tẹ́sí máa tún ṣe é máa sọ yí báyìí fún yín lọ́dọọdún àmọ́ àwọn tí ò bá ní ni ẹ dákun ẹni tó wá gbélé tí ò gbèsànwó lé ó wá gbé bẹ̀ fún ìwà ń ṣiṣẹ́ ń gba sálárì ìwà ń rówó séèfù pamọ́ láàrin ọdún márùn-ún òun ló padà dẹni tó ní àjò nípa àwẹ́ tó ní ṣàgbé tóun náà bá ní tán tóun náà bá kọ́ sí ẹ̀ tó bá rántí ibi tóun náà ti ń bọ̀ òun náà tó bá padà kọ́lé yóò yọ ọ́lẹ̀ fáláì níní àyò ní yọ́lẹ̀ fáláì níní tàbá wá ń ṣe bẹ́ẹ̀ lọ à ń gbara wálẹ̀ bí òṣìkọ́ àbá àmọ́ gbara wálẹ̀ gbogbo tá àti mọ́nú ayé rèé àwọn olówó òṣì báyìí máa ìjọ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn kan kọ́lé kalẹ̀ fún ni ẹ máa gbé bẹ̀ lọ́bẹ̀ẹ́ Ìgbẹ́ mi ó jẹ́ rí èmi rẹ̀rú ọlọ́run kan láńlọ́dún mi ní bí ọdún mélòó kan sẹ́yìn. Ètò wa padà tó lọ ìgbà ní lórí ní ìdààmú pé Wilma lọ́nà Adékúnlẹ̀ lọ́wọ́. Láńlọ́dún mi nínú owó oṣù méjìlá ó lówó oṣù kan òun gbogbo wa. Ìjọwọ́ wa pé ká gbé ní ọ̀fẹ́ nínú Ramadan àmọ́tàwọn èèyàn kọ́lé kalẹ̀ ọ̀dọ̀ lárúbáwá láti wá mọ̀rú ẹ̀ àwọn lárúbáwá kọ́ kódà ìmọ̀ye atúwásàgbákò kan láwọn ìlú yìí àtàwọn áfíríkà ní àwọn lárúbáwá kan bẹ wọ́n ń kówó oru lé fáwọn àbá kan ẹ lọ rí kọ́lé kalẹ̀ fáwọn òru kankan máa gbé lọ́ẹ̀ lọ́sí ìfòrò òwú rẹ̀ jẹ́ ṣèkúlùwà ọmọ sàtúnwá sí òru ara tó ní ìdí àkíyèsí láwùjọ wa yìí aluwaku endowment kò sí nǹkan àlejò endowment mọ́sálásí wákù ni ẹni bá kọ́ abẹ́ni ìrànlẹ́ rẹ̀ òun náà ni ó mọ̀ ní orúkọ rẹ̀ ní ó wà ní dọ́kúmẹ́ǹtì àmọ́ ní ó bá ti gbé lẹ̀ fún mọ́sálásí kò lè jogún ẹ̀mọ́ ti kó ní dúkìá rẹ̀ àwọn ọmọ rẹ̀ ò lè dé kankilé mọ́ ẹ̀ ẹni ọba sì fi sọ bẹ́ẹ̀ èyí ò là ń pè ní náírù nínú ṣẹ̀yà òun la lámòjútó mọ́sálásí kèé dúkìá tiẹ̀ náà àwọn ọmọ rẹ̀ náà ò lè dé ọ̀rà kan orí àìsí wà yìí nìyí àwa mẹ́ta kan la níṣẹ́ rẹ̀ ọ̀tọ̀lẹ́ ni ó nílẹ̀ ọ̀tọ̀lẹ́ ni ó kọ́ mọ́sálásí ọ̀tọ̀láwa náà ní kí ojú wa náà tán gbé fún pé ẹ̀yin ni ẹ máa jẹ́ alámòtútù rẹ̀ ẹni ó nílẹ̀ ògbọ́dọ̀ dọ̀la aláwọ̀ bá àwọn ẹjọ́gbọ́ ẹ̀ ẹni ó kọ́ lóògbọ́dọ̀ àwa náà tó ti gbé fún ọmọ tèmi náà gbọdọ̀ dé ọ̀la kó ní bàbá mi ló ti wàhálà rẹ̀ tó ti pọ̀ ogun ọlọ́run ọdún bá ti ọlọ́run gbogbo mùsùlùmí yóò mọ̀ ṣe òun náà endowment yẹn wọ́n ti wá máa ń kọ́ mọ́sálásí alèkọ́lé kalẹ̀ kódà ìyẹn lè ta business ilẹ̀ company ńlá kíní kan bẹ ní ẹni bá gbé mọ́ká recently tó bá lọ hajj níwájú haram ilé ńlá méjì kan bẹ ìkan lago tó wà níwà tó ga o wọ́n ẹ̀rí wọ́n kọ́ síbẹ̀ ní wákò lè mẹ́lìkà Abdul Aziz ẹ̀dá pé ilé tó ga ro ilé tó kó ti ga tó wákò ni o ilé ní ga ro òtẹ́ẹ̀lì sí ni wọ́n ti gbowó lálá mẹ́ ẹni ó kọ́ ti wá láàrin ẹ̀ pé tó gbogbo owó tẹ́ ẹ bá ti ń pa lórí òtẹ́ẹ̀lì yìí àwọn ibi tẹ́ ẹ̀ máa ń lọ sí ibi tẹ́ ẹ̀ máa ń lọ sí àwọn ọmọ rẹ̀ ò tẹ̀pẹ́ àbárájú lé o ẹ mà fáwọn olóṣèlú wáyà yìí èmi ò rí kan wọn tó lè kọ́ wẹ̀ mo ní ó ti lówó rẹ̀ tó bá lóun fẹ́ kọ́ wẹ̀ ní owó ní parí mọ́ náà ẹnìkan tó kọ́ nǹkan tó bẹ́ sími láàdúrà àwọn òtẹ́ẹ̀lì tá a mọ́ ní mọ́ká ó kọ́ sọ́nà bàbá kan tó kòkò díẹ̀ báyìí àwọn ẹni tó bá mọ́ bí ó làwọn yóò wà kọ́ wọn láwọn tó wà fún ọ̀dọ́ tọ́lọ̀ wọ́n lè jẹ́ pé fáwọn tálíkà wọ́n lè jẹ́ pé sílẹ̀ǹtì náà ni àmọ́ owó rẹ̀ ẹmọ náà lè jẹ́ mọ́ná fáwọn òkú kan owó rẹ̀ ẹmọ náà fáwọn owó rẹ̀ ẹmọ náà fáwọn aláìní owó kódà ìní ìmọ̀ ń bẹ wọ́n kọ́ lé ní ìsàlẹ̀ pé ẹni náà fáwọn ọmọ tí ó ẹgbẹ́ ọlọ́run kan ní rọmọdọ́ọ̀nù yìí àwọn ọmọ kí wáyà ah, ah, ah, ọlọ́mọ kí wọ́n ní rọmọdọ́ọ̀nù yìí wọ́n gbádùn nǹkan mi ẹgbẹ́ ọlọ́run kan ní kòwó lẹ̀ ìṣínú wọn ìgbà àti náà jẹ nígbà àrùmọ̀lọ́rùn wa parí ìkanu wọn wá sọ ọ́sẹ́ ìkan lọ́wọ́ tí wá jẹ́ mú mi nígbà àrùmọ̀lọ́rùn parí ó wá wó kí ó rẹ̀ ó ní á padà nínú rẹ̀ ti ilé epo wá ìrẹ́jẹ ilé epo ń tè fọ́ra wọ́n jẹ́ ọmọdọ́ọ̀nù ó kò ẹrú ọlọ́run kan náà ló gbé ẹ̀dà ẹbá wa wá iṣẹ́ kan bí owó kan ta lè jáwó lé lórí owó tí ń bá ń jáde bẹ̀rẹ̀ ìrìnà lórí àwọn ọmọdé tí ó wà láàrin tó ti wá bá wa bọ́rọ̀ ẹ̀ ọlọ́run mọ́já àti ọmọ orú ọdẹ́ sọ̀rọ̀ lórí ẹgbẹ́ wọ́n mọ́ tí ó wá jẹ́ àìní ìsìnkú mọ́ ibú nǹkan gbá lórí ọ̀gá ayé tó ọmọ àdínábì adámọ́ kò yẹ ká dààmú a má gbẹ́gbẹ́ yìí àmójútó tó dọ́rọ̀ mẹ́lẹ́bà ìmú dápọ̀ jọmọ́ ọ̀nà àkọ́kọ́ ọ̀nà zàká ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà kí ni endowment ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ó ní ọ̀nà àfọ́dàkà àbí kí ni ní làbá máa ń pè sàdákà yìí ò ní sàárà sàárà ó àdánwò kan bá wa nílẹ̀ yóò báyìí ẹlòmíì ṣe yóò kó bá kú làmọ́ ti sàárà ẹlòmíì tún ti gbọ́ títí pé bọ́ọ̀lù ẹni tó ń pè sàárà ní àdíká pẹran ká dáná ẹlòmíì ti gbọ́ títí òun ní àdíká dín kàrà náà fi ń ṣe sàárà ẹwú bí kìíní ìdíwà yìí pàláyà lè fi ṣe sàárà mo lè lọ lè ra kìíní ìpín ogun rẹ fi ṣe sàárà ò kìí sì ní yá kálukú ẹmọ ẹyọ lẹ́yọ kọ̀ọ̀kan ó yá ẹmọ fi mú èmi yọ tèmi ẹlẹ́ yọ sí ẹyọ sàárà ní tí mo ṣe pé òkú yọ sàárà èèkò dìgbà tó ọba tí ó kára gbogbo tí èèyàn bá lè lò yóò ṣàǹfààní ẹ̀rọ kékeré yìí ó wúlò àbí òwúlò gbogbo abúlé ti máa fi lo ọkìnrin mi mo ṣàǹfààní dàbí ìṣàǹfààní mẹ́ sẹ́ni mo ti nù tí nù mí dùn ah, gbogbo ooru tó lọ lára mi mo ti nù nù ẹni ó bá ní tó mọ̀gbà ládá ẹni ó bá ní ọmọ ìjọba ìjọba láyé mọ̀gbà ládá Muhammad Sọ̀lá. Níbi àdẹ́bí wá ti wá lójú kòkòrò ká mọ̀ ṣe sàárà àfẹ́ni tí ò dédé anábì ní tàṣọ̀dákú wà láwùjẹ́ ṣe pè àmọ̀ràn anábì ní ẹ̀ṣẹ̀ dára ẹ̀ṣẹ̀ dára ẹ̀ṣẹ̀ dára kódà bẹ́ẹ̀ bá rí tẹ́ẹ̀ṣẹ̀ dára àmọ́ kọjá ẹ̀ẹ́dàgàbídùn sí méjì anábì ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ Ànábì ní kí ló ṣe ní pé fa iná àtẹ̀ sódù mi nà lìjáyà. Ànábì ní torí tààrà àti ẹṣin òun mọ́jọ́ ara mọ́ pé ìdájì tó tàbí nù ẹni bí bá ń pa tààrà dáadáa bó bá jẹ́ ọ̀rọ̀ yóò balẹ̀ sí ààrùn ah, mi dùn. Wà kí ni? Ànábì ní tààrà òun yóò tún wá mọ́ pa mẹ́ẹ̀sẹ̀ tẹ́yìn náà bá ń tẹ̀ wájú Ọlọ́run. Kàmọ́. Bómi ti máa ń pa iná bẹ́ẹ̀ ni tààrà máa ń pa mẹ́ẹ̀sẹ̀ ẹ̀dá mọ̀ta ní ẹlẹ́sẹ̀ inú wa ṣe ń ta bá sọ̀rọ̀ sàrá ní wọ́n àti ṣe ta mọ́ ṣe ni pé a máa ń rò pó lówó nìkan níbi àwa tá a jẹ́ tálíkà náà ti fi ra wa lọ sọrí bí ẹnu wọn bá ń tẹ́mi rò pé kò tó lọ́dọ̀ sí mi díẹ̀ tí mo níhùn náà jẹ́mi náà máa nà sí wọ̀ náà látọ̀dọ̀ tèmi kó bọ́ lọ́dọ̀ tiẹ̀ ẹ̀rí àtúwá ti débi pé kó tó wá lé lẹ́rù pé a máa tún sọ́ta ní mọ̀lẹ́bí wa sẹ́ni tó bá tún ní nǹkan ilẹ̀ tó kọ́kọ́ gbé látòrí mọ̀lẹ́bí rẹ kọ́ tó máa lórí ara àta látò ọ̀dọ̀ mọ̀lẹ́bí kọ́ tó máa kọ́kí ni ara ara tíṣẹ̀ yà gbé wá nù wọn wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ní tó ẹlẹ́ẹ̀kẹ́rin ká má pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀rí àti ní ní ta fẹ́ ni pé ẹ̀yin mùsùlùmí ẹ̀sìn máa yára yín lówó ìyára yín ẹnìkan fẹ́ sọ òkú owó tí ó fi ṣe ìwọ́yá pé ọgbà owó rẹ padà tó bá gbówó rẹ padà ìwọ́n ti lówó rẹ padà òun náà ó kú òní òun àìnínú ó kú òní ìsìláàmù wa ẹ̀ ń kọ́ rédi lórí ká yára wa ní nǹkan déédéé pé nígbà àwọn àkánú àwọn àkóhùnmọ̀ tu wọ́n ní ká mọ́ yáwó èèyàn lówó gan-an ó lálùbárí kàbí sàárà lọ. ọ̀rọ̀ ni mo wá ka ìlú gbàgbé mo wá máa máa wá gbé síra ìdí yọ̀rọ̀ ni wá ìkànnì àwọn àlùfáà wa la alámàtú dr البروفيسور الأستاذ الدكتور البروفيسور ما سليمان الرحيلي حفظه الله تعالى ورعاه وسدد إلى الخير خطاه أوافاه wọ́n kọ tírà kan wọ́n pè ní fíkò lọ àmàláàjì màlíyà ti lọ àṣírọ̀ ọ̀rọ̀ financing à ń náwó à ń tajà ń ṣòwò lọ́rọ̀ àwọn ọlọ́mọ tí ó náà fún mo wá gbọ́rọ̀ kan pàdé mẹ́ẹ̀ mo wá ìmọ̀ máa fi tọ́pì tèmi ti di alukọ́rọ̀dọ̀ hasan khayrun min as-sadaqa ni àwọn náà wá mọ̀ pọ́rọ̀ ó yọ ọjọ́ àwọn àpẹẹlẹ́nu ọwá sọ bẹ́ẹ̀ wọ́n ni yẹ̀ sẹ́bìrì bùhádá bá àdùnnà tẹ́lómi ìbá gbọ́ pé ká yáàyàn lówó lóore ju ká ṣe sàárà lọ wọ́n ní yóò yà á lẹ́nu wọ́n ní wọ̀nyẹ̀ kúù wọ́n ní kódà yóò máa sọ pé kí ìbọ̀yẹ̀ kúù ló bá àbùn fòkọ̀ ha kúù làwọn oníjíjí ọ̀rọ̀ àfáà mi ò ti máa sọ pé ájìrù lùkọ́ọ̀dù àbọ̀mù ájìrù sọ́dàkọ̀ kálà ádáta àgbà níbi àyáyàn lówó ojú ládáta àgbà níbi sàárà lọ wọ́n ní a máa ájìnà lùkọ́ọ̀dù yòrò tù bádàlù bẹ́ẹ̀ sì ni bá bá yáyàn lówó ti bá gbówó wa padà wà sọ́dà pọ̀tú láàrin rọ́dù bàdàlúwà tàbá sì ti tààrà ànígbà padà ó ti wá jẹ́ pé láàdá àti yáyá àyàn lówó ó ju tààrà lọ Aláwọn àpá àtàrí ká yáyà lówó lórí ju ká ti tààrà lọ wọ́n máa tán wí. Wọ́n ní jì ní pé lè ánìyàn nígbà, wọ́n nítorí tó pọ̀ jù. Ánìyàn ìntánà láyé àkàtàrí tí pọ̀ mẹ́ ò níwájá láyé ìlà ẹ̀ńdàmà sí ìsìnhàdà àbíkú ṣe pé ìdààmú ti bá wọ́n ti sún kàgírí ní ó mú wá yá owó ojú rẹ̀ ó ti pán ní ó mú wá yá owó wọ́n ní bá ìdààmà yòkòrí nùhù yùfọ́rì ní ìdààmú ńlá ẹni àmà ẹni ó tún wá gba aláàdáa tẹ̀kùrí ìdìrúkú mà ike yọ̀yàn wò nínú àdánwò tẹ́ ọ̀tọ̀ ní kó ẹkún wò mú ọ̀tọ̀ ní kẹ́ tó wá yọ kúrò nínú ìdààmú wọ́n ní àmà bẹ́ẹ̀ bá wo sàárà ẹlòmíì gan bẹ́ẹ̀ tẹ́ ẹ ti sàárà fún gan ń tẹ́ fún ó lè mọ́ tí mo ti pín fáwọn àfáà mi òun bóyá àwọn ti máa ń lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n kàn gbà náà ni pé ìtàn àfáà ìjà ló gbù wá ní sàárà kìí ṣe pé wá tó wọ́n ní àmọ́ ẹ̀ńtẹ́ ẹ̀yá kan tó wá kàn wá ń bẹ̀rù ìwà kátúnyáyàn lówó kátúmọ̀fẹ́ san padà aláyà àti ah, ah, àwọn ọlọ́nìdá sí yóò wá lẹ́nu ẹlòmíì ẹ̀yà lówó ní kò tún níbẹ̀ san gbogbo orú ẹ̀yìn tá a jọ wà bákan náà tẹ̀ ń wúwà bẹ́ẹ̀ náà yí padà ṣùgbọ́n tí wọ́n bá yáwó tó ń san padà ó ti dínà fẹ́lòmíì ìjọ ẹlòmí ìbá fún wá fẹ́ ní pé ẹ̀yà mi ló lè ah, ẹ̀wọ̀ ọ̀rọ̀ àwọn ìyá ti ṣú mi abájá yín náà níṣẹ́ ìkú ní pàpàlà náà ní ètò wa yẹ kó ṣe yóò wá sí kíni yóò di ìmọ̀ wọn kò ní ṣe é ṣẹ́ni pé àdánwò dé àbádánwò dé àbùkátà sílẹ̀ yìí ọlọ́mọdé aṣáájú ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ a máa yára wa lówó ẹ̀jẹ̀ a máa ṣe sàárà ẹ̀jẹ̀ a máa ṣe ẹ̀ǹtà àwọn tá a tó pọ̀ nílẹ̀ kankanlẹ̀ kọ́lé sórí ẹ̀ ọdún táwọn tá fẹ́ gbé bẹ́ẹ̀. o bá wẹ̀ pọ̀ bẹ́ẹ̀ filẹ̀ fún wọn lásán ká ní wọ́n fi lé rẹ́ǹtì ní three thousand ládùúgbò tiẹ̀ ìwọ gbé tiẹ̀ owó wọn kàn máa dàbí owó maintenance gbogbo wọn ó gbò lórí ọmọ sọ̀rọ̀ pé ẹ́ wọ́n ta sọ̀rọ̀ wọn gbà lówó lé ẹ́ wọ́n gbé kẹrẹ́ rẹ̀ kọ́lé kalẹ̀ fún màá pálọ̀ tẹ́ kọ̀ ṣe lọ́nà kí náà ti láti wà ní three eight thousand ten thousand mọ́ ní one twenty thousand lọ́dún kí wọ́n wá ní ọgbẹ́ màá pálọ̀ tẹ́ kọ̀ ṣe kalẹ̀ wọ́n wá pe àwọn tẹ́nàtì rẹ̀ dòkó ẹ̀jì gbalẹ̀ ní ẹgbàá tọ̀ mo kàn gbá one twenty tó wọlé ní ẹgbàá tí mi seventy thousand naira padà owó kí ni oògùn yìí o ẹ lọ rí bí wá bílíọ̀nù tó ṣe kó fáwọn ìyàwó yín lẹ́yìn náà látọ̀dún yìí lọ gbogbo ọdọọdún fifty fifty thousand naira lẹ́mọ̀ san a àbá sọ ni àwọn èèyàn ò mọ ìjòkó náà bí làtún káwọn tẹ́nàtì rẹ̀ tiẹ̀ bínú kó lóun ò gbélé mọ́ kóun ò ní kó bẹ́ẹ̀. wọ́n wàá tún lọ ṣàdúrà fọ́fọ́ náà bá a sọ kó mọ̀ tó nílé mi kọ́ tó dọ́nà pé tó ọba tó kọ́ mi a tún ṣe náà. àmọ́ tẹ̀sán àwọn tó ń kọ́lé fi ń gbé ní kalẹ̀ nísìnyí èpì láfi ń gbẹ́ lọ́wọ́ ara wa pé a lè kí ló jẹ́ pé lánàdọ̀ ẹ ṣe wọn abádẹ́ ìrẹsọ olórí búmọ̀ làwọn lánàdọ̀ wọn ó gbà sí mẹ́jọ gba kọmíṣọ gba gbogbo olùsí ọlá rẹ̀ náà kò ìtúlẹ̀ òun ṣe dáadáa náà ẹ̀yà wá ń fi ìkanra àti ìbára wa gbé gbogbo àwọn ìyàwó tó jòkó yẹ ìrájà fún wọn. ọlọ́mọṣáṣá ọlọ́kùnrin mọ́ṣáṣá àdúrà wa

gbólówó kan bá gbọ́ ṣùlámù ní ibi irú ilé yìí bá ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ yìí táwọn èèyàn wá káwá jẹun tó ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ yìí tó wá káwá jẹun ee nígbà tó bá fi di ọ̀sẹ̀ mẹ́ta kó kàn máa pè láwọn ni ẹjẹ́ máa ń lọ bẹ̀ lọ́ọ̀rì jẹun mọ́ gbogbo adéjì ti yín kò lè lo ẹ̀wọ̀n ní pé lẹ́gbẹ́gbẹ́ mẹ́ta náà ti lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ pé aṣọ rẹ̀ ti ń tán ìwọ́n tọ́ wá náà lo àríjìkí rẹ̀ níjọ́ àríjìkí rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀rí nǹkan rẹ̀ ti ṣe ẹjẹ́ òyá ọwọ́ lẹ́ni tí ó máa lò yóò dìbò olóúnjẹ yóò lò ń gbà náà máa jẹun ẹ̀kan ní ìdílé pé yóò máa mi yóò mú yóò tọ̀ ó wá kọ́lẹ̀ ogun mi wọ́ra mọ́tò òwúra lẹ̀ òwúra gbogbo ẹ̀ ẹkùn wá yóò bá lò ó nìkan bá ní lọ́wọ́ kí ni ibi ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn tó ń bọ́ sí sí àríṣìí ìwà owó ló wá ọwọ́ ọlọ́run tó wà olúwaríwà mẹ́rin dáàbà tí ń fi àrùdí ìlà àlàlùmọ́ ọlọ́dípò tí ń fi lọ sí pọ̀ kan lórí ilẹ̀ àjúkú ṣe kí a rí sí kí wọ́n ọwọ́ ta ló wà fún ẹni kò nílùú adúgbò kí rẹ̀ mọ́ta ara rẹ̀ láàrin máa ẹwọ́ ọlọ́wọ́ bá àpẹ́ ẹnu náà pè ní àlàúlà ọlọ́run sàlẹ̀ ọlọ́run náà bá sàlẹ̀ kó dáadáa fún wọn. kan tó kọ́ mọ́tálá sí wọn àwọn ọmọ wa ń kírun bí àwa máa ń sọ àwọn ọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà àwa kọ́ mọ́tálá sí. lẹ́nu recently mo wá gbọ́ ìwọ kàn mí náà ni o nígbà ẹni wọn pé gbogbo dímọ̀ dímọ̀ ni wọ́n máa ń háwó fáwọn èèyàn gbogbo ẹni bá ti wá dímọ̀ yóò fún wọn ní five five hundred naira. ó ṣe dáa àbí ó ṣe dáa ó ṣe eré àbí ò ṣe eré ẹ̀ dáhùn mọ́jọ̀ máa wọ̀ àwọn èrò wa máa ń lọ bẹ̀ báká gbogbo ọjọ́ jímọ̀ ó lọ bẹ̀ ó lọ sí inú tèmi wá ń tó alhamdulillah ẹlòmíì tí ó fẹ́ sí irun tẹ́lẹ̀ yóò tó sí ohun tó kí ẹ̀ nígbà àdánwò tèmi mo wá ti gbọ́ ní ìṣúwájú wá sọ ẹni lẹ́nu wọ́n ti wá ń rojọ́ rẹ̀ káàkiri ẹ̀jẹ̀ máa ń lọ bẹ̀ lọ gbowó mọ́ owó oníná ti ń ṣe kinní kan owó yìí ló ṣe ń lówó sí ẹni òjì olówó rẹ̀ kó tó máa kọ́ mọ́sálásí ìjọ tí ó kọ́ mọ́sálásí tí ó kọ́ mọ́sálásí mọ́sálásí kọ́ ló fẹ́ kọ́ bẹ̀ ilé ló fẹ́ kọ́ bẹ̀ ìmọ̀ràn náà fún un pé ah, ẹ sì máa kọ́lé káàkiri ẹyẹ bẹ́ẹ̀ ló kọ́lé ọlọ́run pàmò ìrànlẹ́ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ni ìyá ilé mi àtẹni ń tòkó sí lálẹ́ ọjọ́ náà rẹ̀ alẹ́ làdùkọ́ mẹ́rin ṣé ẹ̀ ń kọ́lé ó ti gbé mi lọ́dún ilẹ̀kan rárá lẹ́kan síbẹ̀ rárá lẹ́kan ẹ̀kan rárá lẹ́kan àṣẹ ẹ̀ kọ́sọ̀ ọlọ́run náà ah! àfa àtẹ̀lẹ́sẹ̀ sọ yóò dẹ̀ sí níbẹ̀ ó dẹ̀ pé bíríkìlà lójú níbẹ̀ òun náà rọ̀lá àwọn fẹ́ bẹ̀rẹ̀ àgbésàn lé lójú ní ìgbé bíríkìlà àárọ̀ ọjọ́ kejì rábọ̀ kadà gbé mi lé mi ilé mi tí ń gbéjọ́ náà lọ́nù bẹ̀rù láti lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pàṣẹṣàn mọ́sálásí láti fi fi fóònù owó kí múlàjọ́ náà mọ́sálásí ọdún mọ́sálásí ọ̀hún ó wá dín ìsìn náà wá ní ó kọ́ mọ́sálásí ilẹ̀ tó ti kó lè bọ́ ẹnu àdíjì kí àwọn èèyàn mọ́sálásí yóò láníyàn àtikọ́ tó kàn gbọ́ wà sí pé ààrẹ ah, ṣe lọ́nà ẹ̀wù tán jí mọ́ lọ́wọ́ nìṣẹ́ ẹ wá gbogbo àwọn tó wá ń jàǹfà níbi owó oníṣe owó òun wà lọ lọ́sọ̀ọ̀sẹ̀ mọ́ o ó ti wá dé níṣẹ́ ẹ̀rẹ̀ kan lóṣù ẹ̀kan ní kìnní kan ilé ẹlẹ́ni ó sì bẹjọ́ tọ́rọ oúnjẹ ẹ̀jẹ̀ àwọn náà fi àbá ẹ má jẹ́ kí wọ́n discourage yín o bàbá ní owó wọn jẹ́ bí láti ti wọ ẹ má jẹ́ kí lọ ẹni ó bá fẹ́ tà yóò ṣe kí ni ẹjọ́ bá sì nígbà mú ma lọ bí ẹ̀kú ma náà lárí ìjọ òun ẹ má lọ yìí lárí ìjàgá ara rẹ̀ fún ara rẹ̀ bá rí bọ́ọ̀sì lò ẹ dákun ẹgbẹ́jà mọ́ jẹ́ kí ṣe olóore tú àwọn èèyàn ṣe mọ́ ẹlòmí ìbẹ̀ kò ní ṣe àwọn tí ó bá tó wá ṣe náà yóò tún wọn fẹnu àtẹ́ báná yóò mọ̀ dìtẹ́rìdì wọn ní ìwọ́gbọ́dọ̀ láti ṣe èèyàn ìwọ́ náà ló ṣe èèyàn kọ́ mọ́ ṣe fún wa ká mọ́ rí ìwọ́gbọ́n ni mọ̀

ẹ̀rọ nígbà tí wọ́n ti ń bẹ́lẹ̀ yìí láti jọ yìí tọ́ọ̀ nínú nǹkan bá lè ṣe báwọn èèyàn àwọn èèyàn kan tó wá sí ọ ní wọ́n lọ rí kókó wọn gbowó láti ṣàwọn ìwọ́n náà mọ́ kọ́ wọn lọ́kọ̀ lọ rí gbà á níbẹ̀ kí lọ parọ́ sí ẹ̀dá kò jẹ̀mọ́ ẹja tún ẹ̀mí wájú síra wa àwa yìí náà là ń síra wa àwa là ń síra wa ẹ wò ṣèṣèlú wa Nàìjíríà náà àwa náà là ń dára wa láwọn àwa náà là ń tàbò láwọn fìyà jẹ́ra wá ọlọ́pọ̀tà fẹ́ ọ̀pọ̀ wájú níparí Islam wá mú kìíní kan wá yìí ní wájà sí ìta lọ à ń pẹ́ kìíní kan ní àlùmọ̀ṣárọ́ká Islam gbé wa nínú ọ̀nà tí Islam fi gbógun tó sí ni ó ní pé ẹlòmíì lè jẹ yóò máa iṣẹ́ òkè sí àmọ́ ní lówó ẹlòmíì lè yóò lówó àmọ́ kò ní mọ kí lòun ó fi ṣe islam wa encourage àwọn méjèèjì ẹ̀ lè jọ tó fún ọ islam wa kó oríṣiríṣi nǹkan wá ọ̀tọ̀ ní tó pè ní mọ̀dọ́rọ́bà mọ̀dọ́rọ́bà o èmi lówó lọ́wọ́ àmọ́ ẹ̀mọ́ sí ìfìṣe ẹ̀yìn mọ́ sẹ́fẹ̀yàn lè fowó sí àmọ́ ìlówó jẹ́ fi ṣe àwàjọ̀dùkú ẹ̀jẹ̀ ń kówó lé yín lọ́wọ́ tẹ́lẹ̀ mọ́lé kọ́ tẹ́ẹ̀mọ̀ fi rẹ́ẹ̀tì jó mọ̀lẹ́wọ́ wa ẹ̀yìn ò máa lọ ní kọ́lé ọ̀dọ́ bàbá wa kọ̀tọ̀ tí èrè bá wá bẹ̀rẹ̀ sí ní jáde àwàjọ lágrimẹ́ǹtì ó lè jẹ́ fifty fifty lájọ máa gba percentage èmi nílé ni mo lówó ìgbà sixty ẹ̀yẹn máa gba forty lẹ́yìn bá ti ẹ̀yìn lẹ́yìn ti jẹ́ èyí ó gba sixty èmi ó máa gba forty ọ̀tọ̀ rọ́bà nìṣẹ̀lẹ̀ àgbègbè wa àwọn olówó wa fún ẹ̀rẹ́jẹ̀ àti bátálíkà dòwò pọ̀ báyìí náà kì í sí olówó fi bátálíkà dòwò pọ̀ tánáwá báyìí olówó ẹgbẹ́ ara wọn lẹ́yìn pé set-up wà nàìjíríà àwọn olówó lówó sí àwọn atálíkà kọ́ àti atálíkà tí ọlọ́pọ̀lọpọ̀ ọlọ́run sáà júlẹ̀ àti ìnà kó nù wọn kó jẹ́ káwa ló ní ẹ̀ṣà níjọba lápẹjá tọ́ra wa sí mú kọ́ ọlọ́pàá àbíṣẹ̀yà àti gbé wa nù ẹ̀yin tẹ́ ní ẹ bá wọn tí ò nílò pọ̀ bóyá ìjọra yìí lọ́wọ́ ẹ dákun ẹni tí ò lélè ní sábà lòun pọ̀ láàrin ọdún mẹ́ta ọdún mẹ́rin òun náà tilẹ̀ tó ní òun náà tó rẹ̀ lómi lọ́wọ́ òun náà bá ti máa rara wa lọ́wọ́ nù. èyí ò kànú ṣẹ̀yà àtúntò ní ìwà pé ní mùsàárọ̀ à ó lè má ju èmi nílẹ̀ àmọ́ mo nílẹ̀ ní mo ní ságbẹ̀. àwọn arẹ́nì kan òun mọ sí àgbẹ̀ ṣe òróró ralẹ̀ ìsì pé pé wá èmi nílẹ̀ máa wá ṣiṣẹ́ àgbẹ̀ wọ́n máa dáko sórí ilẹ̀ ní owó máa dáko àwa dáko tán á wà á ta nǹkan oko nǹkan oko tá a wá tàbí náà tí ó wà ní oko ti pé èmi ó gba percentage báyìí èmi náà gba percentage báyìí. tẹ̀lé àgbẹ̀ títí ó dúpẹ̀ kan ní àlùmọ̀sà kọ́ mùsàkọ́ ni pé àgbẹ̀ ni mí mo ti gbìn kókó àmọ́ ní máa ṣe wàhálà máa lọ wẹ́ẹ̀kẹ̀ lómi lójoojúmọ́ ìlú ayá ilé láti fi hàn yóò ìlú ò máa lọ bá ní wẹ́ẹ̀kẹ̀ lómi èmi wá dá oko lẹ́kùn ó sì máa lọ ìwé ẹsẹ̀ lórí ẹ̀ títí títí tí nǹkan oko bá ń dé olówó gba twenty percent thirty percent lọ́ba ti ọ̀ṣọ́ olówó ẹgbẹ́ pàwámẹ́ǹtì náà ọlọ́mọ sábà wá sàn ọmọ ìyá wa tán kéré ìrẹsùn olórí wa. nígbà wọn wá sí yìí jàmọ́ mo kí táwọn lẹ̀ lọ́jà pẹ́ fáwọn èèyàn. níbí yìí irinṣẹ́ fọ̀kàdáìsà ayé ọ̀gbọ́ ẹni tí ajílá pé ń bẹ̀m̀bẹ̀ lórí lójà tó ní táyà àti irin bẹ̀m̀bẹ̀ ohun nínú ní ìjọtáyà ayé ọ̀gbọ́ nílẹ̀ kẹ ìjọtáyà mọ́síìnì tí wọ́n sáná tí wọ́n rọ̀pọ̀ sí tí wọ́n fi pọ́ǹpù ẹ̀ tí ó máa yọ lọ atẹ́gùn tí gbogbo ẹ̀ nígbẹ́ mẹ́ ṣe gbogbo ẹ̀ lórí wọ́n sì ní bẹ̀rẹ̀ náà pé èlò ló parí ẹ̀ àti ní wọ́n rà pé ẹmọ àti ramọ́sìn gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì tó gbogbo ọ̀nà àwọn náà wò ń bẹ̀rẹ̀ wọ́n sì ní ọ̀yọ́ rí sí owó tó ẹ̀rí kó sí ọlọ́ọ̀sọ́fà ọ̀tọ̀ lọ ẹ̀rẹ́ rí sí ọ ní wọ́n tó rí kó sí pẹ̀lú òkú lọ́dọ̀ ọ̀nà wọ́n ti pè lọ títí látàn gbèrè mú bá gbèrè kan ti bẹ̀rẹ̀ jẹ́ àwọn ẹ̀tọ́ sí ilẹ̀ wọn ní kan wọn náírà padà owó wọ́n wọ́n ti pè fún yín wọ́n ti pè fẹ́ni náà nù ọlọ́mọdé àti owúlò fún ọláyé àtàlẹ́ àwọn abẹ́lọ́ ẹni tí kìíní yóò dọ́dọ̀ rẹ̀ àánú kan ló dọ́dọ̀ sí wọ̀nyí abẹ́lọ́ pé inú ilé yẹ gbẹ̀rún rẹ̀ kọ́nà dáwọn náà lè ṣe fẹ́lú mi ah, torí lọ́nà bá ti ṣe tí wọn tálùbáríkà bá wọ̀ ọ́ àwọn náà tún ṣe fẹ́lú mi ọlọ́mọṣẹ́ àbáwá ṣe bẹ́ẹ̀ fún wọn wọ́n dákun gbogbo àwa tí kìíní bá ń bọ́ sọ́dọ̀ wa èyí ìtọ́ni àti ṣe oníkíní ọ̀dàmọ̀ fi ṣe òun wọn à ní ká wá torí ọ̀nà tó gbá dọ́dọ̀ wa kí ẹ̀ka fẹ́ fẹ́ dáyà kó máa ní ẹ̀ ṣùgbọ́n gbé fún yín náà ni ẹja ṣokó gbẹ́nu ẹ̀ sọ́hùn ìwọ lọ gbé fún mi. kódà bí nìkan bá gbé táyà mọ́tò mi dé èyí ìsanwó ni o bí nìkan bá kù pé àbá ìbá náà ni ẹ̀yin náà ni bá wo èbí lẹ́sẹ̀ ń jà lásán ni lẹ́sẹ̀ ń jà ni mi ò gbọdọ̀ kọjá yìí orí ẹ̀ẹ́sẹ̀ ẹ̀rọ lọ́ta papọ̀ àti ní wọ́n lọ́ta fún akọ́tọ́pọ̀ ìyá ẹ̀ tó papọ̀. a ní fọ̀gánáìzà ló pẹ̀ táyà fún wa ó dà pẹ̀lú torí òun ẹ̀ tó ṣe ẹ̀rọ lọ́ta ẹ̀ ṣe dá o. ẹ̀rọ lọ́ta àti jíìnì àtòrí àti ìjọba yí báyìí lọ́wọ́ àti data sínú ẹ̀ síra mẹ́lẹ́rin dáhùn tí a máa ń yí kìíní kaba àbá sí yí mọ́nì kìíní ẹ̀yìn ìjìnlẹ̀ ó yẹ kó ti àdúráǹtì rẹ̀ lọ́mọ yí mọ́ gbogbo nǹkan ti dọ̀nà àti ti wọ gbogbo nǹkan ìmọ̀ tọ́lọ́lá àfi ń di ọ̀rọ̀ ọ̀tọ̀ ẹ̀rẹ́ kí àwọn oṣù advance nígbàrú bẹ́ẹ̀ bí gbogbo nǹkan láti twenty years ago gbogbo ẹ̀rọ láti ọjọ́ báyìí lè lọ́rùn so ata ẹ̀rọ ọlọ́ta náà ó gbé lóde ìdí kẹ́ni ó ní ó kàn délé kó sì start yẹ kó sì mọ̀ sí sẹ́ni pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́ba àtàwọn ẹlẹ́sọ̀ lóore àwọn ilé ìwá ni wọ́n sì ní télọ̀ àwọn ẹsẹ̀ mọ̀ sínú àwọn àbáwà kan kọ́mẹ̀tì bí ọláwọ̀ ẹsẹ̀ mọ̀ sínú yẹn pọ̀ ní orí ìtẹ̀lẹ̀ wílẹ̀ o àmọ́ ìtawà náà pé aṣọ gbogbo pẹ̀lú ọlọ́run ìyìn mọ́ ń parẹ̀ àmọ́ ni ó gbé fún wa tó dáa lórí ara àfáwọn èèyàn ẹni náà sì ni tó dáa làwọn kò wá ẹni ti jẹ́rìí jù báyìí ẹni jẹ́rìí jẹ́rìí láti ṣàbọ̀ náà pé tó dáa ni aláwọ̀ ti jẹ́rìí bẹ́ẹ̀ tọ̀ àwọn ọmọ tí ènìyàn kó wá ní àpéyàn náà pẹ̀lú òkú lọ́dọ̀ náà ẹ̀dá kò bí èsì wá ń wí gbogbo tán ní agbé fáwọn èèyàn yìí wọn ní agbá nǹkan kan lórí ẹ̀wọ̀ kò bá má jẹ̀mú kankan dé o kódà ẹni bá gbà á mọ́tò rí ẹ̀ wá lọ ní kírun mọ́sálásí lọ sí kírun mọ́ pé ah, ọ̀dọ̀ àwọn àlùsùn náà ní màá lọ mọ́tò rí ìdí òun kọba fẹ́ wá kírun wá kírun rẹ̀ gbé orí ọlọ́ọ̀ni o bàbá ní pé ah pẹ̀lú tẹ́ ṣe yìí ah èmi náà sì máa ẹ̀yìn lọ owó bí tí ìmọ̀ lọ mọ́ ah ó túnmọ̀ sí pé kí jọ tí ọyọ́ bá tún gbé nǹkan mí ìfún ọmọ mi náà ọdẹ kí mo ẹ̀rù tí àwọn olùmọ̀wé ni wọ́n ń dáàbò àwọn olùmọ̀wé náà ẹjẹ́ á jẹ́ pé àríyàn tọ́ lọ láti ṣe é tọ́ mẹ́rin ni mọ̀ṣínà ilẹ̀ ẹ̀kọ́ abẹ́ẹ̀ sí kéde àwọn tó ní àwọn kan wá ń bẹ ẹ̀tọ́ tí wọ́n owó ni àwọn ẹni ẹni náà ti na fún wọn wà láì kìí kékeré kìí ṣọ̀rọ̀ ten thousand kìí ṣọ̀rọ̀ twenty kìí bẹ́ẹ̀ òun náà ni a fún wọn àwọn tá ti kó fún àwọn náà ti wà ń jòkó yìí pẹ̀lú ògbólọ́dọ̀ gbogbo tá ń wí yìí kò bá má jẹ́ òmùdé o ó jẹ́ kí ìjọba kí ni gan-an ah ọyọ́ lọ́ọ́ gbé yóò náà jáde kò bá nǹkan kan dé ẹ̀hẹ́ àwọn afáwà náà mi létí náà ẹnìkan náà wá ń bẹ agbòdìdì pẹ́yàwó rẹ̀ sí àtàkù parí àtàkù ìdàrí àpò kọ̀ọ̀kan àgbè fún wọn lójú ti bẹ́ẹ̀ káwọn ó máa lọ rí ibi tajà ká máa tà á wọ́n bá sí ẹnu àwọn ẹbí tó wá ṣe eh, kí ní yìí ẹ̀rí bá àkàkọ́ ọkọ̀ àṣọ́rù sómìnà sílẹ̀ lẹ́gbẹ́ ní òsì ní ọkọ̀ gbogbo tẹ̀sán ògbólé ìlú ẹgbẹ́ ti kókọ̀ tàtẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọdé kí wọ́n lágbára púpọ̀

mọ́sálásí ni àwọn ẹni yìí náà tẹ́wà ṣètò yìí iṣẹ́ tí ń lọ lọ́wọ́ láǹsọ́rù sún náà báyìí kò sẹ́yìn wọn o ọlọ́mọ́sàbà sanwó-lẹ́sọ̀ olóore wọ́n ti ṣe dẹ́kí ní gbogbo kílásùmù fún wa wọ́n ti ṣe dẹ́kí ní mọ́sálásí fún wa ó tún wá dìjẹ́ mo jẹ́ ń gbádùn kódà èmi ti bẹ̀rẹ̀ lọ́dún dé àwọn ẹlẹ́jọ́ náà wọlé èmi èsì ìwọlé lẹ́jọ́ padà ó dẹ̀jọ́ sí bọ̀ tó wọlé èyí ṣe mi lọ́wọ́ ni ṣe kí ó jẹ́ kí n mi so èmi náà fẹ́ mo fẹ́ ṣe mi ó jẹ́ ṣe àbíkò yẹ kí n ṣe mi jẹ́ wọ́n mo fẹ́ ṣe mi ara ń fẹ́ ṣe mi ẹ̀ṣin lẹ́nu mi náà ti ẹ̀ṣin wò ẹ́ tọ́ ìdínú èmi náà ń ṣe mi lọ́wọ́ báyìí àwọn abá ti parí ìsinmi á padà sí ilé tó náà ni tó bá lórúkọ àsọ́rùsùn náà bẹ́ẹ̀ yíká àsọ́rùsùn náà ní ṣe o láti ṣe bí akọ́ sí ẹ̀ríkà kọ́ pé donated by a servant of Allah àwa ni supervised by Ansọ́rù Súnà Islamic Center. Fóònù nọ́mbà táwa kọ́ bẹ̀rẹ̀ fóònù nọ́mbà Ansọ́rù Súnà ni. Kìí ṣe fóònù nọ́mbà, bí ọba pe nọ́mbà àwọn àtàdọ́lù ènìyàn yìí. So kò sí kankan tàbí pamọ́ bẹ́ẹ̀ bákan náà káwá la nǹkan kan mọ́lẹ̀ fúnra wa kó tó di pa àmọ́ gbọ́ nǹkan mi gbogbo táwọn èyí kò lọ́wọ́ lágbáwá kankan nù o owó sáúdí ní sáúdí kọ́ àwọn ẹ̀dá ṣe ẹni ó ṣe yìí ọmọ ìjẹ̀bú mẹ́rin ní ìjẹ̀bú òde táàmọ̀ ìjẹ̀bú ìjẹ̀bú òde kó lẹ́ni láìpẹ́ yìí wá láìpẹ́ wá àmútọ́ ń bá wọn jà ní pé ẹ ń kó ogun sọ́gbọ́ ẹ̀ tí ẹ̀ wá yẹ̀ wá wò fẹ́ wá fẹ́ wá wò ládùúgbò wa ẹni ní kí làgbọ̀ tó máa yẹ̀yìn wò nílé láti ṣe tí ó yẹ kẹ́ máa ṣe àwọn ọlọ́pàá ti àwọn mẹ́ta dáadáa ọlọ́mọdé àbá sanwó lẹ́sùn owó rí tọ́ ìdọ́dù wa máa ní ẹgbẹ̀wó láti Saudi owó kí wọ́n ní gbà níbi wọ́n ní gbowó láti Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Òde ẹni tí ṣe léyìí ọmọ Ìjẹ̀bú Òde ni wọn náà ọ alọ́jẹ̀bú Òde ọmọ wa ẹni tó bá mú bẹ́ẹ̀ ọlọ́mọdé àtàlẹ́kùn dáadáa àhán ti kó tí àdé gbogbo àtàbára gàdá àbìjòkó ẹja àbìjòkó lẹ́yìn bẹ́ẹ̀ a tún wá rí àwọn oúnjẹ nínú ìjìlá yíò tí o mọ̀ sí bóòlù yẹ̀rù díkà ìyá ní ìmọ̀ ń bá sọ̀rọ̀ lórí bóòlù gan ń bá sọ̀rọ̀ lórí bóòlù gan ń bá Ah, ogun ẹ̀kọ́ lọ́mọ ara ah, nídìí gbogbo èèyàn àwọn tó kù eh, ọba gbogbo ẹ̀wọ́ lọ́yọ̀jú ọmọ ara rẹ̀ tọ́ ah, ẹ̀hán pé ọtí láwọn náà wọ́n lọ́yọ̀jú ọ tọ́ àwọn ilẹ̀ ìjà mi tó gbẹ̀ ilẹ̀ táwọn èèyàn mẹ́jọ mọ́ àbúrò ẹ̀jọ̀ ọdún yìí àánú ọmọ wọn wọ́n lọ sí i. náà àwọn náà òwe wíyẹ tó ti dọ̀bá tọ̀ wò kan dáadáa wíwá àwọn kan báyìí máa ń da nǹkan lẹ̀ ẹ̀ máa bí èèyàn bí ẹ ṣe ẹ gbé kan ẹ ní gbé tẹ́lẹ̀ lẹ́nu fún ọ ẹ lọ sí kò sí kíkú kankan mọ́ra tàbí ẹ lọ burú ẹsẹ̀ nìkan náà rẹ̀ rẹ̀ adẹ̀ fún ọ gbogbo kan ewé yẹn lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ fẹ́ wo yẹn fún ọ ó gbà bẹ́ẹ̀ ẹni tó wá gbẹ̀yìn òun ni tiwọn ní lẹ́tọ́ gbàgbé náà ni orin ọjà tẹ̀ ti fi ráfẹ́ ni ẹ náà ni ráfẹ́ wọn tó wọ́n ti fi náà ni. àwọn ẹ ó ti dábàá wọn àwọn ibi ọ̀bẹ fẹ́ gbàgbé wọn náà ẹ ká ṣe ní ẹ ó gbàgbé rẹ. tọ́ àwọn ìrẹsì apáàkì oúnjẹ èèyàn fífi sínú pákó báyìí oúnjẹ tí bẹ́ẹ̀ ìrẹsì bẹ́ẹ̀ àti ìdí àbá ọkùnrin náà lọ jìnà wọ́n lọ mọ ẹ kí ó wà ní ìrẹsì gàrí ẹ̀mú tọ̀ wọ́n ti tún fi nǹkan lé lọ́nà máa ní kó yọ oúnjẹ yẹn tó ti wà tí wọ́n pàtì ní àwọn èèyàn kan wá ń bẹ afẹ́ àpìtìṣírẹ́tì wọn làwọn ìyá wa tó máa ń bá wa tá nánú àwẹ̀ gbogbo àsìkò sọ àwọn náà ṣe wàhálà rẹ̀ àsìkò sàárì ní last ten days fáwọn oníṣìká àwọn náà ṣe wàhálà rẹ̀ á pín nǹkan díẹ̀ fún wọn náà sọ gbogbo dáwárì àwọn ẹni tí ṣe é wọ́n ní ó ṣe é ṣe kó máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́mọdé àwọn aṣọ ìdínú tọ́lọ̀ bá ní kó kan lè níbi èmi kọ́ lẹ́wà rí bá wá rí mi mistake dáadáa sọ̀rọ̀ a lọ́pọ̀lọpọ̀ níbi ó tẹ́lá bá ọ̀pọ̀lọpọ̀ tó ń pa sí kí fóònù méjì látàárọ̀ ààrẹ́dì mú dáadáa àbúsọ́ ní àdá ẹ̀ndẹ̀ àwọn lè máa dìbò dìbò dáadáa àwọn tẹ́ dìbò dáadáa ní ẹbá dìbò dìbò àwọn tó wà ìjáàjì tó wó gba gbogbo tó bá yẹ kí wọ́n gbà ní information tó bá ti wájá àmà òyìnbó àwa tí ìkan náà tó bá yẹ kí á pé ọlọ́mọṣà máa ṣe gbẹ ní rọrùn abẹ́rẹ́ ọmọ bá sùn táà lọ́wọ́ ta àìlọ́bí máa yẹ kọ́ ọ̀rọ̀ ìwà ìwà ìfọ́lẹ́ ọlọ́mọṣà máa fa àlùbáríkà sí ìjòkó yìí ó sì bá wa ṣe. náà mo rà bá láti ààyè òun dà pẹ̀lú ẹja gbé àwọn ọ̀rọ̀ àwọn ọ̀gánáìjà àbáfọ́lá tí ó kọ ẹja àgbẹ̀kọ́ bọ́ síbi tó ọkẹ̀ ẹ̀nà tó fún wọn ẹ̀kọ́lá àwọn àlùfáà wà yìí barakallahu fikum àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala eléyìí ọlọ́ọ̀bí ṣọ̀gbọ́n kan ilé ní ọlọ́wọ́n bá àlùbáríkà àbújá bá ra ẹ̀yà àtàlájì ẹlọ́rí aldo 5 ẹ̀yìn lẹ́yìn ìlú ọlọ́wọ́ abẹ́lọ́ ah, ọlọ́mọ́sàbà àbáríkà sí òun ọlọ́mọ́sàbà fọ́lẹ́sí ọlọ́mọ́sàbà gbáyé sí àwọn ẹni tó ṣe ìkláṣù wọn ọlọ́dáfún mọ́fọwọ́ bàjẹ́ kan àníyàn tọ́lọ́ ọlọ́mọ́sàbà jẹ́ bẹ́ẹ̀ fún wọn gbogbo tí máa ń kaṣẹ́ jẹ́ kárí mi mo tó mo tó

ẹlọ́yọ wọ́n tàbí tàbí àti òjò gbáwá ọlọ́mọ́tàbá àbáríkà sí ọlọ́mọ́tàbá àbúrẹ́ tọ́ bí ó ti wá nílé yí ẹ̀yìn ló kù lẹ́wà ní tẹ́yìn àwa gbọ́dọ̀ tìlíbà rẹ̀ àti tìlíbà rẹ̀ بارك الله لكم وبارك عليكم وبارك فيكم وبارك لكم فيها وبارك عليكم لها وبارك فيكم عليها متى بارك البركة فيه وشال بركة مجتمعنا اللهم تعالى يجيب ولو فوق وعوده eléyìí àwọn abẹ́rẹ́ ọ̀fẹ́ iná pé àdìpèlé àdìpèlé àdìpèlé irú ẹ̀ ọlọ́run tó tọwọ́ ní nínú àpọ́sọ́dọ̀ àwọn mùsùlùmí ọ̀làǹkọ̀ gbogbo fún wa rí o nítorí ẹ kí ẹ máa ṣe kí ni àwọn adarí náà gbọ́ yìí ẹ gbà àbá àná èyí mo ti ní kí ọ̀gbọ́dọ̀ gbé kámẹ́rà sójú ẹ̀dì kankan náà àwọn tí a bá gbé fún lẹ́yìn àbá ara wa báyìí kì í ṣe ta fẹ́ kí obìnrin máa ń mọ̀ ní pé ọ̀nà àpàdé wọn títí bí àbá ilé ìlànà fún fífún ní ọ̀rọ̀ náà tí wọ́n á ní gbé oṣooṣù ẹ̀dì

wọn àti fẹ́ ṣe jálàbí wọn àti parọ́ wọn àti ká bá ká orí èèyàn wáwọn náà lọ́wọ́ lọ́la ká orí èèyàn mọ́ lọ́wọ́ pé ọlọ́run bá san ilé ọ̀sán lórí wọn. ara tó ẹ̀ kọ́lé jù lẹ́nu nígbà mo gbọ́rọ̀ wọn pé á olóògbé ọlọ́run orúkọ wọn náà wọ́n lọ́dún ní ọlọ́run san ilé ọ̀sán lórí. tó ayọ̀dá kí alhamdulillah ẹjọ́ àwọn ọmọ ẹ̀rọ wọn lọ́wọ́ àwọn gbogbo àwọn ìjọ́ tó fún àwọn tó dàgbàdàgbàdà àwọn kí ló pẹ́ bọ̀ sáájú wí gangan Eléyìn àdùkọ̀ yìí òkè tó èyí ò jẹ́ ọ̀nà àkọ́kọ́ bí láti bẹ̀rẹ̀ lẹ́yìn alhamdulillah ọlọ́mọdé àbáwá fi àlùbáríkà sí ọlọ́kùnrin ìbáwá orí sí àti ìdí báyọ̀ ẹgbẹ́lẹ̀ ikú olùgbà àgùntẹ̀ nígbà bá ti rí àgbẹ̀fẹ́ lè mú agbọ́dọ̀ ọmọ yíwọ́ ẹlẹ́ẹ̀kejì àpè ìyá wa ìyá wa tó mọ́ ń tata lọ́nà yàyìn àwọn náà ti wá ní ẹ̀rọ wọn wọ́n ń sékí lẹ́kọ̀ọ́ kan tí lọ́jọ́ àwọn làá gbé ẹ̀rọ lọ́ta fún ẹ má pàtẹ́wọ́ àtẹ́wọ́dà òyìn pa ọlọ́wọ́ bá bá àgbáríkà ẹ̀rọ́dà gbogbo ìsàlẹ̀ àti òkè a sì gbìyànjú pé wọ́n ní ìrìn ìsàlẹ̀ yẹn pé nǹkan wà fẹ́ẹ̀kì fún original a lérò pé lélẹ̀ tó púpọ̀ ọ̀yà ẹ̀tọ́ gbáàmà tẹ̀ hàn tí a ní wọ́n tẹ̀tẹ̀ ẹ̀nà tó pè wá àmọ́ ẹ̀tọ́ afájùmọ̀ rẹ̀ wọ́n gbé tó lọ ẹ̀rẹ̀ ẹ̀hẹ́ pẹ̀lú àpòjì ẹbí dé tí kagbọn flag àbí ìjìnlẹ̀ fi gbọ́ ẹ̀rì ìjìnlẹ̀ tẹ̀ àwọn tá a ní wọ́n ṣe báyìí náà ṣe mọ́ sí ni ó yọ́pọ̀ nípa lè yàbá yọ́pọ̀ nípa lè yàbá aha gbogbo ẹ̀ ló yẹ kán ti bá wọn dè àwọn tí wọ́n ọlá tó gbọ́ sí kọjúkọjú wìlìwìlì ni pọ̀pẹ̀lú ògbọ́lọ́run bí wọ́n ti dé ẹ̀dàpẹ̀já mọ́kọ́ sí rẹ̀ gbogbo tó bá jẹ́ ẹ̀dà àwọn tó gbé fún wa ọ̀nà ìgbọ́dọ̀ sí nǹkan kan àwọn alágbọ̀dọ̀ sí ẹbá lọ rí dáa ṣe ẹjẹ́ ká gbogbo ah àníyàn ipa àwọn ìkúlẹ̀ fún yà níbẹ̀jẹ́ ìlú òkú fún wa alájẹ́ra ẹjẹ́ kí ìyàwó tó pé ara ọgbẹ́ ẹgbẹ́ tọ̀bẹ́ tí wá mọ́dé owó tó wáyé pẹ́ lọ́pẹ̀yẹ̀ tí ó bá yìí dìyà lọ tó wọ́n gbọ́ sí ilé ajé nù ibi ọ̀nà ní ibi ọ̀nà ní ṣé wọ́n gbọ́ sí ọkọ̀ wà ń bẹ̀ ló ti pé ẹ̀rọ àpẹ̀yẹ́kẹ̀yẹ̀ o tó pé ìmọ́ràn tó wá gbé kí ló jẹ́ ní àwọn kí ní jẹ ẹgbẹ́ oṣù ẹ̀ẹ́ òkè àtà ìjẹ́ kójú wọ́n sùn ẹ̀yà àkọ́kọ́ ìlú ẹgbẹ́ ọ̀sí Ẹbá ní ọ́ìsù wà lẹ́yìn tó mọ́tò méjì lọ́dọ̀ rẹ̀. Ẹgbọ́n ní ọlọ́rọ̀ kó sí o. Ẹgbọ́n ní ọlọ́rọ̀ gbẹ́pọ̀ fún ọ̀nà bá tún lọ ẹgbẹ́ kó sí o fẹ́lú. Ọ́ìlì gbọ́dọ̀ wà mẹ́lú tọ̀ nínú kí nínú àmà. Kò ní ni wọ́n sáà tìrẹ̀ yàn yìí, kọ́kọ́ wo ewo gbórí ẹgbó wà mẹ́lú kó síbẹ̀. Ẹ wò ẹ má yẹ kó ẹ má wà ọ̀bá wẹ̀mí. Ẹ wò dáadáa kí ní tọ́jú máa ń fa nǹkan pọ̀ ní òfin ókè omi ẹ̀ èyí tọ́ máa ń yíwájú tàn sọ́lẹ̀ kan tó yẹ kó ti advance èmi orí o kọ́nà ìrọ́ ilé ìlú máa ń lo ata kí ní tó máa ń yí ókè ókè kí ní òní kan ó ń pa mílẹ̀ nígbà jẹ́ ọjọ́ Àbẹ̀rẹ̀ ọ̀pọ̀ máa ń sọ́rọ̀ wọ́n tààrà ọlọ́mọ́ta bá àbàlùbáríkà ẹgbẹ́ sáàjẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ mẹ́rọ̀ ẹ̀dù àti ẹkọ́ sí ẹ

ẹjọ́ ká gbìyànjú sẹ́gbẹ́ kan kí ló ń kọ ara ìjọ àwọn ìgbàmọ̀ wọ́n rí àwọ̀ rí tẹ́ aláwọ̀ tán ni a ṣe mọ́ sí ní àánú gbọ́dọ̀ start tí a gbé kẹ́ ìkan dé ẹgbẹ̀rún lóò ẹ̀hẹ́n kára àìlì àti gbogbo tí ó dé ọ̀yẹ̀ ẹjọ́ kọmọ gbé lọ́bàá ẹ̀ tó máa lọ kò ní ìrọ̀ ìsàn ọgbẹ́ àti pé tuntun ní kò ní ìbìkẹ́ kò rí à ẹ wo mama ẹgbẹ́ àti pàjẹ́ tó ti aláàjì fẹ́ mú ni àwọn ẹgbẹ́ wa ẹ wo báwọn ọmọ ilé kí ó bá wá kọ́mọ̀ ní ilé kí ó wà wọn ni o irọ́ ẹ̀ ń tàrẹ́ ṣáájú ọ̀rọ̀ àwọn ọjọ́ ọgbọ́n o àwọn náà ní ìdíwọ̀n wọlé sọ́dọ̀ ọ̀rẹ́ bí wọ́n wọ́n o

Mọ̀ṣẹ́ ìgbókọ̀ rẹ̀ kan tàbí ìṣẹ̀lẹ̀ ìrọ̀lẹ́ mọ́tò kan lọ́wọ́ ìgbà ìṣẹ́ àlejò ìgbéra wọn ni. náà níbi abẹ́gbọ́ sórí mọ́sílì télọ̀ ayúwẹ̀gbọ́ sí mọ́sílì télọ̀ yẹ Abuja Abuja ẹ̀ eh, Abuja hello Paris Salam ààrẹ ni ohun ẹ̀ kí ló kọ́ ọmọ ẹ̀dá àṣẹ́ndà wọn lábẹ́ pè ní ìsìn ó ti yá mọ́ṣínì tẹ́lọ̀ ẹ bá pe ẹnìyàwó kan ìyá awọ́ì àwọ̀dà. ẹ àti ìmọ̀ dábì ṣùgbọ́n wọ́n ti padà kí ní ọ̀rọ̀ ẹ̀rọ. ìyá awọ́ì dà ìyàwó ẹnjìníà ẹnjìníà oníkóòtù táwọn ní mo lẹ́fi dé láàárọ̀ yìí. mo kàn fi yóò fi màbúrò ẹ̀yìn ni o. tó máṣínì tẹ́lọ̀ lódídí rẹ̀ abrahama nígbà yọ ilé ìpò inú pálígbójá sáńpù bọ̀ yíò mọ́ làwọn gbà tọ́bá rẹ̀ gbà yóò náà wọ́n lè gbà ó inú pálígbójá náà ní pẹ̀lú pálí a ṣe báyìí torí àwọn tí wọ́n tó gbà nù mọ́ ṣe ní ṣe lọ lórí agbègbè yín àwakọ́ super five àwa wá jẹ́ alámòjútó alámòjútó ní àṣọ́rù súnná islamic center wọ́n ní agbé fún ọlọ́mọ sábà àfàlùbáríkà sí ọ̀yà agbé fún ọ. ẹgbọ́n ni wọ́n gbé lọ sọ́gbọ̀n wọn. no ẹ láwọn gbé sí ẹ̀sẹ̀ ẹ̀dá ti gbé síbẹ̀ o wọ́n wá òyìn tí ó bá wọn gbé àgbẹ̀ ẹ̀kọ́ ẹ máa ń hàn wọn mọ́lé wa Abu Yusuf dà nígbà Abu Yusuf ti wà ní kò níbi ká dàmú ìyàwó wọn mọ́ ẹgbọ́ta ìjọ ìbè lọ́ọ̀ ní pé wọn mọ̀ fáwọn ló kàn kú múdà ẹ̀yà àkọ́kọ́ ní dé lọ ìyàwó wọn ní ẹgbẹ̀ ẹ̀tì ibi àwọn ti wọ́n ti bí ní ó bí ẹyìn mọ́síni tẹ́lọ̀ ló bí bí ọlọ́wọ́ fà àlùbáríkà sí wa ju eléyìí àwọn náà fi iṣẹ́ àwọn náà lè mọ́ pín báyìí tẹ́lá àwọn sílé àwọn kankan bẹ́ẹ̀ táà mọ́ ń ṣe ń bí wà láàrín obìnrin lọ́mọ ìlú fún wa tẹ́lá yìí tọ̀pọ̀ dára nígbà rọ̀bọ̀dọ́nù bí i tí láńlá kan wà tuntun yẹ dára gbẹ̀yìn obìnrin ẹni ó gbé wa ọlọ́wọ́ tí a bá sọ wọn lẹ́sọ̀ lórí barakallahu lakum wa baraka ẹgbẹ́ fún wọn sọ́mọ́ ẹgbẹ́ lọ yà ẹgbẹ́ kó yà yìí a bá ti rí àwọn ìdẹ́fẹ́ lómi ìyá tó wà lẹ́yìn àgbẹ̀fẹ́ lómi àwọn èèyàn pọ̀ káàlù wá tó mọ̀jẹ̀dá àkùnlọ́ àkẹ́rà nísìnyí ilé ìdáwẹ́ pì àwọn tó ní àwọn tó ní ẹ̀rẹ̀ pọ́pọ́ ìjẹ̀wà ilé ìdáwẹ́ pì ìdọ́ ti fi ìdọ́jú ìdọ́ ti ṣe síta yìí lẹ́nu kí lórúkọ rẹ̀ dà Musa Musa Ìbàdàn máa bọ̀ oya gbogbo ẹ̀yin ọmọ tẹ wá jẹ́ pẹ̀ ń gbé mọ́sẹ́ ń gbé ilé kí ó kí gbogbo yẹn mọ́bọ́ta tó ti ọdún tó sí lójú ọ̀rọ̀ ilé ìgbogbo àwọn ọmọ ilé kí ó wá ń bí lónìí ìdíta ṣe wá gbé fún wọn ni pé ẹnìkan nù wọn àbá àbójú òyìn òun mọ tẹ́tẹ́ lọ dáadáa ọ̀gá ni ló ti ń ṣiṣẹ́ ló ti bí mọ́ṣínì ńlé wa wá kí àwa ní kinní kan bí ìdáàbọ̀ ń ṣe gbogbo ẹni bá ti mọ̀ nínú ọmọdé kí ó pé ó ní ìmọ̀ kan lọ́dọ̀ àmọ́ wá bò làwọn tó kù rèé ó ti jẹ àǹfààní lọ́dọ̀ rẹ̀ ọmọ kan náà ń bẹnu wọn bí eléyìí bọ́bọ̀ gbẹ̀dí wo kọ̀mpútà ni ọmọ pa kọ̀mpútà bí kan mí ọ̀nà àpọ́fọ̀ ń pa rẹ̀ àwa láǹfààní púpọ̀ kódà àwọn tó ṣe léyà àwùjọ sọ fún wọn gan nínú láptọ̀pù táwọn àwa nílé kí àwa ní ìkàlẹ̀ lọ́wọ́ pé gbogbo àwọn ọmọdé kí pátá máa rí bọ́ nǹkan wọn sọ́ọ̀n ṣe bí àbọ̀ sí bẹ́ẹ̀ ọláwọ̀n ti bẹ́ẹ̀. Bàbá rí kọ̀pútà mélòó kan ti àgbè fáwọn náà. Àmọ́ máṣínì ẹyọ kan péré ó là á gbé fún wọn. So òun ó máa lọ bí ṣe ayíṣẹ́ yọ láìlẹ̀ rẹ̀ lọ́jọ́ ẹ̀sí kìí pé à wọ́n ẹgbẹ́ wọ́n yóò ráun ok tọ́ ẹyà sí dáadáa gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ń gbé lékẹ́ bí àwọn ni wọ́n ní àtàrà bẹ́ẹ̀ àbá lékẹ́ ẹgbẹ́ rántọ́ lékẹ́ ní o ẹgbẹ́ ṣe kìíní kan ní o lẹ́mọ̀ ìgbé fún ẹ bá ti wá ń gbé fún ẹ máa san owó tẹ́lọ̀ tẹ́ ẹ máa ń san owó òní lọ́sọ̀ọ̀fẹ́ o ẹ̀yìn jẹ́ ìwá ẹjẹ́ ọ̀tọ́ ọgbọ̀n àwọn tó kúrà tó gbé ìlà àwọn tó kúrọ̀ sí ìlú kí ẹ̀yìn wá tó kọjú ilẹ̀ ìdíwọ̀ ìwọ̀n asáwọ̀ ní ogbó ìwọ̀ ẹ̀yìn tó kú ó ti wá di ọ̀gá iráṣẹ́ nínú òun náà yóò máa kọ yín iṣẹ́ àmọ́ ọkọ̀ wọn iṣẹ́ ni ọ̀ní gbogbo nǹkan wọn iṣẹ́ o ọ̀sìn ṣe fídọ́ọ̀mù fún wọn o ọ̀pọ̀ máa ní ọmọ ẹgbẹ̀rún fídọ́ọ̀mù tó wá dọ̀la àmọ́ tabari tó mọṣẹ́ dáadáa alágbẹ̀gbẹ̀ láti fídọ́ọ̀mù á sì fún ọlọ́wọ́ fídọ́ọ̀mù àtọwọ́ ọ̀gá ìwọ náà sì pé àwọn ọ̀gá wa lóríṣiríṣi kan wá ṣàdúrà fún gbogbo wọn gbogbo àwọn tó kù náà tàbá ṣe tán gbogbo ìwà pátá ọ̀yá ẹ̀yin náà gbé ìgbà yín ẹ̀wọ̀n gbé lọ. Barakallahu fikum wa baraka alaykum. Akramakum. Náà. ẹ̀ gbogbo wá dàmú ni ọ̀tọ́ fún mi àwọn olóyìn àbí kọ́mọ sáwọn ẹ̀gbọ́n mi àti ẹ̀gbọ́n mi àbí ẹ̀rẹ̀ ọ̀dọ̀ tàbí sí ilé náà wa kan bẹ àwọn ni wọ́n bá wa ṣètò iná dídá nínú oṣù Ramadan wọ́n ṣe wàhálà pàlọ́ ìyá wọ́n ti sọ pé báyìí àwọn jẹ́ gbà àfáàbí mẹ́rin dákùn wá kọ̀ fáwọn ẹ̀ṣẹ́ tí a sọ lọ́rin orí ogun ẹ̀ṣẹ́ ìpẹ̀pọ̀ ilé òun ìdámọ̀ wọn ṣe àwọn tí wọ́n náà náà látorí ikọ́ máa wá lẹ́yọ kọ̀ọ̀kan ọya bá àríwá fún ọmọ ẹgbẹ́ ọmọ fún ọmọ ẹgbẹ́ olókòó olókòó ọya ká àwọn ọmọ tẹ́rí tí wọ́n ń kú ní eléyìí àwọn bí mẹ́sàkà ni wọ́n ọlọ́pàá aṣọ ọlẹ́sọ̀ lórí ṣúra ọ̀tọ̀lọmọdọ́ àwọn ni wọ́n dáná ìtọ́rù fáwọn èèyàn over 100 people ó dá tí wọ́n sára jí bí tàbátúwà láàrín oúnjẹ wá sàn sọ́rọ̀ ṣùnà láì tówó láì gbà kankan wọ́n ti wàhálà púpọ̀. alkiyama náà tí wọ́n á retí ẹ̀san àmọ́ gbàdọ̀ pé ìjẹ́ wáyé ní wọ́n á rò pé ẹ̀rọ ẹja fi tiwọn náà kájíkí ni láti fún ọlọ́mọdé àbára san wọn náà jẹ́ sọ lọ́ọ̀lọ́ ọ̀yá kàmà wa ó mú gbó láti mọ̀ sí wọn ó mú